ìgbésọ̀nà mi nípa òwò òun náà ni àwọn àpèjúwe tí mo ti mú wáyé tó bá ti jẹ́ pé kò sí déédéé níbẹ̀ mọ́ àbí rọ́wà ń bẹ àbí a ti ṣe ìpàdé kan lórí wípé kò sí tí wọ́n ṣe wọ́n ṣe rà náà nìyẹn torí pé òwò méjì tí àlùbáríkọ wà ń bẹ báàdì ti ṣègbè jáde ni pé èyí tí wọ́n kò tọ́ hàn tí tí wọ́n kò tọ́ hàn ń tí ò sì ti rọ́ ń lówó ìkàlà wọn fi bá ẹ níbi ma tẹlẹ yìí bá ń tẹlẹ bárakọ ọmọ wa ń bi títà àti rírà tá a bá yọ eléyìí kó ń bẹ mú ẹkọ ti lè báraka tó fi bá ẹ níbi ma ẹni tó tà àti ẹni tó rà wọn níjọ jèrè ẹ náà ni. Boko Haram kò sí ìlú yìí bẹ jama ayẹrẹ àdíyà ni onísọ̀nà mi ni wọn kò sí ìlú yìí bẹ léyìí ọ̀rọ̀ ọlẹ ọlọ́run ti dà sínú ilẹ̀ tẹ́lẹ̀ ó wà lẹ́dẹ̀ kọ́lákọ́lá fún máa fi làárù bí jẹ̀mìyà gbogbo tí bẹ́ẹ̀ni ilẹ̀ ọlọ́run dà fún wa. nínú sọ́láṣí hadith wà á ń zàlẹ̀ nàlẹ̀ hadith ọlọ́run la sọ irin kalẹ̀ bí wọ́n pé àdá irin sọyẹ kìí ṣe pé irin ń bọ̀ láti sọ́nà láti òjò olùbítà ti ibi tọ́lọ́run ti láàwà láti kàn ó ń nínú ilẹ̀ so ọmọ kan gbọ́ fún mi lánàá ó ní góòlù làwọn wà níbi kan ní Iléṣà kọ́dọ̀ òkè fífi ọ̀sán ní àwọn kọ́mpìnì kan ní góòlù ni wọ́n wà yẹ̀pẹ̀ ní àtìní tí wọ́n wà bí ó ṣe di góòlù àwọn tọ́lọ̀ fún nínú ẹ̀ ló mọ̀ tó yé jù ó láwọn èèyàn wọn pé ọdún tí èèyàn bá tẹ̀ kó èèyàn bá kó ẹ̀kọ́ ọkàn sápò báyìí tó sì dà sápò wọ́n lè lè di àwèrè òun ló mọ ibi tó dùkọ́ di góòlù tó wá nímọ̀ nípa rẹ̀ ọlọ́run sọ fún wa nínú sọ́láṣí bẹ̀rẹ̀ náà èyí tó fi ìgbé wà láì lè tó náà lè ṣe ìmìnira ẹ̀ lè kò kìí ṣe pẹpẹ ọ̀rọ̀ ti kọrú náà tí ó wọlé lọ́wọ́dì tí ó bá yé lò lónìí àwọn jàmọ kan bẹ tí ó bá ti jẹ pé a bá ti rí àpẹẹrẹ yìí tó takò ṣẹ̀ríà Islam a ní kó tó jàmọ àbá yìí gbogbo tó bá ti takò bójútó Ọlọ́run ti gbé lànà kalẹ̀ kíkà ti ti lọhùn ká ti rí léèkì pẹ̀lú ọ̀rọ̀ àlọ àdìjọba àbádarí òun náà láwọn pè ní sàmọmì tápẹrẹ rẹ bá jáde ṣùgbọ́n àlè kó tó jàmọ àbá òun ló ní sàmọmì sanwa ni ko awon eyan ah ipokatan imani lo bi ipokatan ninu katakara ninu owo ati gbogbo akidu akidu akidu gbogbo ti je akidu bata, akidu nika akidu ile ati jaro akidu lebe ati tita ati rira imani olobi ifokatan bẹẹ a ba ti bimani ba ti ga si ifokatan náà ti ma wa téèyàn bá ti lẹ́nu ìjàmbá kò ní dá kò ní kò ní kò ní rọrùn ẹni tó bá ti pilẹ̀ ẹ̀mí ìjàmbá yóò rọrùn yóò rògùn wípé mo kàn fẹ́ kówó ẹ̀ bọ́ sí mi lọ́wọ́ ni tá a bá sọ fún báyìí ó yẹ kó ẹjẹ́ àti bàbá yìí ó yẹ kó lè yọwó tó sì ti ní lọ́kàn tó jàmbá lọ bẹ́ẹ̀ ṣe ọlọ́run fi jàmbá hàn àtẹ̀mọ́ tàbí kéèyàn yáwó ẹ̀sáàjò ó ti gọ̀ọ́ tó bá ti yá ó lọ sọ fún yàn pé àkóso bọ́ o ó mì pé nígbà tó fẹ́ yá gan tẹ̀lé ìjàmbá lónìí ó yàtọ̀ sẹ́ni tó yá tí ò lẹ́nu ìjàmbá tó náà tó ṣubú bí òwò ẹnìkan fẹ́ ẹnìkan wọ́n fẹ́ kó àjọ fún un wọ́n á pè mí lórí fóun pé ẹ fàdó àrùn yìí lọ́wọ́ torí òun ti ṣubú bí bísíǹsì òun láti Lagos ó ní wọ́n sì fẹ́ fàdó àrùn yìí fóun ẹ̀rú wa ń bà ń kó ma mo ní sí sẹ́yìn náà lẹ́bi ń ṣe abẹ́bí dàgẹ́sì oníṣẹ́m gangan náà ni iṣẹ́ ẹ̀ ti ń ṣe kò fẹ́ náwó yẹn tó wúrọ̀ ọ̀nà mìíràn iṣẹ́ tó ti mọ̀ náà ni ẹ̀rú ti tún bà torí kó wọ́n fẹ́ kókun yóò dà padà àpẹẹrẹ àmọ́ náà ni tó bá wá ṣubú lóòótọ́ tí òun sì lérò ẹ̀ wọ́n fẹ́ ká kó sàánú ẹ̀ ó ti wà nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù sókè eléyìí wà ní suratul Baqara onísùnà lè jọba olófin dájú bóòlù tó o bá ti sọ̀rọ̀ tó àdúrà bá fẹ́ gba súnà rẹ̀ péjọ ọba ọba tá à máa jẹ́ ní ó yàtọ̀ sí tí wọ́n ti ọkàn tí ọ̀nà tó ń bá tó ń bá kiri yẹn o tó bá ń kọ́ jọba àwọn sọ̀tàn ti ṣe fún ọ ibi ibi ti rí lọ́dọ̀ tí wọ́n àwọn ẹ̀kọ́ òun ìjọ kó mọ́ jọba ṣùgbọ́n ẹ lóun lọ́ba kàn ẹ sì mọ̀ mí tẹ́lẹ̀ o ẹ mọ̀ bí mo ti sin lọ́hùn o ẹ mà lànà ní ìmàdí ọkàn mi wọn ní kò tó tó burú bẹ́ẹ̀ eléyìí ló pé jù dáwọ́tà ìsìlámíyà bẹ̀rẹ̀ ní ìjọba ìsìlámù bẹ̀rẹ̀ ní olóbìtà jù a sì ti rú àwọn ọba kọ̀ọ̀kan tí máa ń sọ pé sẹ́ńbà gba máìkì báyìí tán sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹ̀ tún wò pé sẹ́jẹ̀ ìdílé rẹ̀ wà á nípa òbí alhamdulillah à ń bẹ́ kúrú bẹ́ẹ̀ kúrú bẹ́ẹ̀ fún gbòòrò dáadáa kódà ẹ̀ nìkan tó jára gbọ́ yẹn dún náà àwọn èèyàn mẹ́ta padà sọ fún mi pé bóyá kó step down ó fẹ́ jọba kan tó ní ìtumọ̀ láìpẹ́ yìí ní sáìdì òkú state dókítọ̀ alhamdulilah tí ẹ bá jẹ́ sí i tó tó wà nípò ara olórí àhà orí ńlá ni o ẹni tó bá jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ gbẹ̀sìn ẹ̀ láti gbé tayé fún un òní kò yọ wọ́n bẹ̀. ìbúra ó wà ní yíyẹ̀jọ́ náà bá padà ó sì wà ń bí àgbọ̀nà tó lọ́wọ́ bá lẹ́nu kò ẹ̀ṣẹ̀ ńlá sí i tó yẹ kí á jìnnà sí àtọkùnrin àtọkùnrin kọlọba tó ti fún wa dúró lórí dáadáa tó gbà lẹ́sìn fún wa kọlọ jáde rẹ àtàwọn ìyá náà wa subhanahu wa ta'ala alhamdulilayi aṣáájú ọ̀rẹ́ rẹ ní àti ìlànà ọ̀sán tó ń bá wa tó yẹ.